ẹ̀hẹ́n onílé kọ̀ọ̀kọ́ mi ní yorùbá ní ìṣẹ́jú kan ó máa ní ó ní àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ó níbi tí wọ́n ti ṣẹ̀ wá ní èdè yorùbá gẹ́gẹ́ bí àpẹẹrẹ àgàbàgebè bá ní alágàbàgebè ni ó níbi tó ti ṣẹ̀ ibi tó ti ṣẹ̀ ni a fi àkàbàgebè a fi àkàbàgebè ẹni tó fẹ́ fi àkàbà àkàbà ládà bí ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́wàá ten feet tall ládà tó lóò fẹ́ fi gun ebè half inch ṣe rí pé onírọ́ ni èèyàn tí èèyàn tí ó ń dọwọ́ rú ni àwọn perspire to aspire eh, àwọn tó ń ṣe perspire to aspire ni wọ́n tó jẹ́ wípé wọ́n wọ́n lóòótọ́ a fi àkàbà gèbè tí tí kò bá fẹ́ ṣẹlẹ̀ tó ní máma dá lóhùn èèyàn tó ń fà àkàbà gèbè máa nì èèyàn tó ń fà àkàbà gèbè máa nì alágàbàgebè máa ní so èèyàn tó ń fi àkàbàgebè tó jẹ́ onírọ́ tí nǹkan tí ò lè ṣe tó lòun máa ṣe èèyàn tí tí ó fẹ́ fèrú gbàbùkún àwọn ni aláfàkàbàgebè ló wá di àgàbàgebè àwọn perspire to aspire <laughs> yorùbá deep gan yorùbá jìn ó jìn gan.